Tí ọpọlọ bá wà ní àìlera, gbogbo ara yóò wà ní àìlera. Mo mọ̀ wípé kò ṣeé ṣe kí a má ronú, kò ṣeé ṣe kí a má ronú ṣùgbọ́n kí a má jẹ́ kó di àròkàn, kí a wá, kí a má máa rò ó láròjù, kí a má jẹ́ kó jẹ́ àròkàn. Welcome to Learn Yoruba with Ifeoluwa. To my new subscribers, thank you for subscribing. To my returning subscribers, you guys are the best. Uh, today we'll be talking about uh, mental health in Yoruba language. Lónìí a máa sọ̀rọ̀ nípa ìlera ọpọlọ wa ní Yorùbá ìlera ọpọlọ. A mọ̀ wípé àwọn tí ó ń la irú ohun tí a fẹ́ sọ lónìí wọ́n á rí ọgbọ́n kan tàbí òmíràn kọ́ nínú ohun tí a fẹ́ sọ lónìí. Ẹ máa bá wa kálọ. Ní ọjọ́ bíi mẹ́ta sẹ́yìn ni mo ń ro ọ̀rọ̀ yìí tí mo ń rò wípé ọ̀pọ̀ ni àwọn tí wọn ò ṣe tó rárá tí ó jẹ́ wípé a rí àwọn ìlọsíwájú nínú ayé wọn tí wọ́n ní àwọn ìlọsíwájú jù mí lọ. Mo á bẹ̀rẹ̀ sí ní fi ìlọsíwájú àwọn ènìyàn mo á fi wé ti tèmi pé àá irú ẹni báyìí báyìí a jọ bẹ̀rẹ̀ báyìí ni o ṣùgbọ́n ẹ wo ibi tó ti dé ẹ wo ibi tí ó wà ẹ wo ibi tí èmi wà ó yẹ kí n ti ní ìlọsíwájú jù báyìí lọ. Mò ń ro ọ̀rọ̀ yìí kí ẹ sì máa wò ó. Ah, mo pe àbúrò mi ọkùnrin ní bí ọjọ́ bí méjì sẹ́yìn tí mo sì ń sọ fún un pé à ń dúpẹ́ ibi tá a dé o, à dúpẹ́ ibi tí Ọlọ́run ràn wá lọ́wọ́ dé o, ibi tí a wà yìí o, Ọlọ́run ló ràn wá lọ́wọ́. Ṣùgbọ́n mo wá rí bí ọjọ́ kejì mo tún bẹ̀rẹ̀ sí ní ro èrò yìí pé ah ah, ah, ó yẹ kí n ti lọ síwájú jù báyìí lọ. Ah, ibi tí mo wà yìí kì í ṣe ibi tí ó yẹ kí n wà. Mo rí pé èrò yìí, irú èrò yìí máa ń jẹ́ kí a gbàgbé ohun tí Ọlọ́run ti ṣe nínú ayé wa ó máa ń mú ìbànújẹ́ wá sí ọkàn wa mo ṣáà ń ro àwọn èrò yìí ọlọ́run ṣáà ràn mí lọ́wọ́ mo gbé èrò yìí kúrò lọ́kàn ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn mo wá rò wípé ọ̀pọ̀ ìgbà ni a máa ń ro irú àwọn ìrònú yìí tí ó máa ń fa ìrẹ̀wẹ̀sì ọkàn bá wa tí ó máa ń fa ìbànújẹ́ sínú ọkàn wa ohun tí mo wá rí ni wípé ní ọ̀pọ̀ ìgbà èyí tí ó yẹ kí a fi máa fi àṣeyọrí wa wé tẹlòmíràn tàbí ìlọsíwájú wa wé tẹlòmíràn ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tí ó gbé wa dé torí ọ̀pọ̀ ni àwọn ènìyàn tí yẹ pé ibi tí a wà ni àwọn fúnra wọn fẹ́ wà tó jẹ́ pé wọn ò tí ì débẹ̀ rárá ọ̀pọ̀ ni àwọn tí wọn ò tiẹ̀ tí ì tó wa rárá ọ̀pọ̀ ni wọ́n wò ó pé kí wọ́n wà níbi tí a wà ṣùgbọ́n tí wọn ò tí ì ráyè débẹ̀ wọ́n á wò pé ọpẹ́ ni ó yẹ kí a máa dá èyí tí a fi ń fi ara wa ń wé ènìyàn tí ó bá ní ohun tí a fẹ́ kí a bá Ọlọ́run sọ̀rọ̀ wípé Ọlọ́run o, nǹkan báyìí ni mo fẹ́ o, nǹkan báyìí ni mo fẹ́ o. Èyí tí a máa, tí a ó fi máa fi ara wa wé ti ẹlòmíràn, kí a máa dúpẹ́, kí a máa bá Ọlọ́run sọ̀rọ̀ ohun tí a bá fẹ́ àti wípé kí a máa bá ara wa sọ̀rọ̀ wípé àwa náà gbìyànjú. Kí a bá ara wa sọ̀rọ̀ pé ìfẹ́ Olúwa ó gbìyànjú ibi tí o wà. Kí a dẹ̀ máa sọ fún Ọlọ́run pé ohun tí mo fẹ́ rè Èyí ni mo fi wá rí pé ó yẹ kí a máa tọ́jú ìlera ọpọlọ wa kì í ṣe wípé ohun tí wọ́n ń sọ ni pé bóyá ènìyàn ya wèrè rárá o tí ọpọlọ bá wà ní àìlera gbogbo ara yóò wà ní àìlera mo mọ̀ wípé kò ṣeé ṣe kí a má ronú kò ṣeé ṣe kí a má ronú ṣùgbọ́n kí a má jẹ́ kó di àròkàn kí a wá kí a má máa rò ó láròjù kí a má jẹ́ kó jẹ́ àròkàn kí a mú ìlera ọpọlọ wa ní ọ̀kúnkúndùn torí ó ṣe kókó ó ṣe pàtàkì torí tí àìlera bá ti wà fún ọpọlọ ó ti wà fún gbogbo àgọ́ ara wa ohun tí mo tún rí ni wípé ìrìn àjò olúkálukú yàtọ̀ síra ìrìn àjò wa yàtọ̀ síra kí a má fi ara wa wé ẹnikẹ́ni kí a má wo aago aláago sáré mo tún rí wípé kí a má máa gba èrò òdì ní ọkàn wa kí a máa yí àwọn èrò òdì tí ó bá ti ń wá sí ọkàn wa kí a máa yí sí èrò rere kí a máa dúpẹ́ kí a máa yí èrò òdì tí ó bá ti wá sí ọkàn wa kí a máa yí sí rere kí àwa fúnra wa máa gbé oríyìn fún ara wa pé àwa náà gbìyànjú kí a máa bá ara wa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí kì ṣe ọ̀rọ̀ òdì kí a máa sọ àwọn ọ̀rọ̀ rere sí ara wa kí a mójútó ìlera ọpọlọ wa nítorí pé ó ṣe pàtàkì kí a mú ìlera ọpọlọ wa ní ọ̀kúnkúndùn ẹ ṣeun gidi gan tí ẹ darapọ̀ mọ́ wa lónìí ẹ má gbàgbé o kí ẹ mú ìlera ọpọlọ yín lọ́kùnkúndùn mo nífẹ̀ẹ́ yín kò dẹ̀ sí ohun tí ẹ lè ṣe sí i